ẹ foríjì mi torí ọlọ mo make apology sẹ́yìn náà <coughs> bó tẹ̀ jẹ́ pé ẹni tó ń ẹni tó ń send message yẹn fún mi ó fi ó fi ń ṣe ẹni mo ti sọ̀rọ̀ bọ̀ lẹ́yìn. ṣé Mike ò kọ́ dànù o ń bọ̀ àpò ìtì kan ẹ̀ mala Yusuf torí ọlọ́run mo ti lọ ju fóònù tàbí ṣe tí mo fi connect mọ́ system mo ti ju mọ́lẹ̀. Salam alaikum wa rahmatulahi wa barakatu malam. wàlẹ́kùn salam salam sadiq. mo wà lórí programu ni mo make apology sí àǹtí mi alájà kaula. Allahu akbar. mo ní fẹ́ pé mi. Allahu akbar. bẹ́ẹ̀ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣé mo fẹ́ sọ̀rọ̀ ni àbí mo fẹ́ react àbí mo fẹ́ respond àbí mo fẹ́ ṣe encouragement mo ṣàfẹ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀ mo yọ̀ǹda fún yín mo mo ṣe láyè mo yọ̀ǹda mo yọ̀ǹda àyè fún yín bàbá. sáwọn èèyàn ń gbọ́ mi dáadáa. gbogbo ayé ń gbọ́ yín. ó kílíà. ó kílíà bàjẹ́ gbogbo ayé ń gbọ́ yín bàbá. àfàwà Saheed Shittu ah, àkọ́kọ́ mo nífẹ̀ẹ́ yín fún kankan kí ni nǹkan náà ni wípé ẹ máa ń tí nǹkan tí àwọn èèyàn bá sọ wípé bó ṣe yẹ kí nǹkan rí leléyìí ẹ máa ń take to correction and that is the quality of a good muslim kò ní bàjẹ́ fún yín láéláé. àmín. now kò kí ń ṣe nílẹ̀ tí ń ṣe apology mò ń wo apology kàtà ẹ̀ ṣe ní twenty twenty july twenty twenty fún bàbá wa ọba lù lọrin àti àwọn àgbààgbà nú ẹ̀sìn mo wá wò pé this is uh, ìwà tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí téèyàn bá ṣe nǹkan tí ò dáa táyé bá sọ pé nǹkan yìí ò dáa téèyàn dẹ̀ ṣe nǹkan tá ń pè ní redress mo fi àsìkò yìí mo fi ṣe dùá fún ọlọ́run bá nínú ọlánú àná ẹ̀ gbogbo ọ̀tá yín pátá ẹ̀ borí wọn. àmín ni Allah. wá rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ alájà káúlà ohun tá ṣe ní àná yìí wọ́n display nǹkan méjì kan wọ́n display nǹkan méjì kan n tá display pọ̀ n tá fi ayé pọ̀ but méjì nínú ẹ̀ ni mo fẹ́ sọ wọ́n display nǹkan tá n pè ní maturity and sincerity of intention. Allah Akbar. Honestly speaking, maturity and sincerity of intention. It is it is rather unfortunate wípé àwọn tó yẹ ká bá irú nǹkan báyìí lọ́wọ́ wọn á bá lọ́wọ́ wọn very very unfortunate àwọn aṣọ kankan tó fọ́nì mo kọ́kọ́ tún fi àsìkò yìí mo fi ṣèdúrà fún bàbá wa Rọ́bìù Adébáyọ̀ bàbá wa lówòrò kọ́nà kó bá mi ṣe àlékún dáadáa fún bàbá yìí láti ilẹ̀ ni bàbá yìí ti ṣe nǹkan tó jọ wá lójú nígbà tí gbogbo ẹ le alájà wa adéròǹkẹ́ bákàrè ọlọ́pàá wọ́n lọ bá bàbá wọ́n bá wọn sọ̀rọ̀ bàbá wa ní Saheed ó bú mi ó sì tọrọ àforíjì àwọn náà ń ṣe tó lágbára síwájú Ọlọ́run à ń tọrọ àforíjì Ọlọ́run sì foríjì wá <laughs> kí wọ́n ní ẹ fẹ́ kí n kí wọ́n ṣe òsì tí mo fẹ́ fi Saheed ṣe ọmọ mi ní o ah that is funny yes that is quality of quality one of the qualities of a good muslim. bàbá wa sheikh ajanudin bello kọ́nà kọ́ba wa lórí ẹ̀mí wọn dáadáa wọn ó lékun àlàáfíà wọn. bàbá display maturity tó lágbára bàbá fi ìjẹ́ni ọlọ́run hàn bàbá yìí àpadà sí àbúrò ní dé bá wọn láíláí. àmì o. ẹ wá wo akadip wa ń ṣe programu ní ọ̀fà ẹ wá wá sílùú ọ̀fà ẹ ti mẹ́ṣẹ̀ ń sìn ẹgbẹ́ mi lẹ wà tí bàbá wa chief imam of Ọ̀fà Sheikh Muhyiddin tí wọ́n wá bàbá yìí ò ṣe nǹkan kan ju wípé wọ́n náwó sí mọ́lẹ̀ báyìí lọ́wọ́ lọ́wọ́. èmi káwọ́ fẹ́yìn ni mo káwọ́ fẹ́yìn pé ah, àwọn náwó mi lò kí ni. àwọn náwó pé pé Saheed bà mí lọ́wọ́ ah, ah. ẹ wo maturity ẹ wo ìkíláàsì mo ní pé tí mo kú èrò tó wà pé abẹ́ ju five thousand lọ tó bá fọwọ́ tọ́ mi tó bá fọwọ́ tọ́ mi lásán máa kú. àga eight thousand náà dára èrò tó ráyè jókòó eight thousand ẹni sùúrù àga eight thousand dozen. cheers eight thousand cheers eight thousand plus àwọn èèyàn ráyè jókòó. ẹni sùúrù eight thousand cheers àbí eight thousand eight thousand cheers eight thousand years. dàsù pé èrò tó wà ń bẹ tó pé òun ipò ọ̀tán áǹgì kiri dàsù pé yorùbá wà bẹ wà tó tẹ̀lé ọ̀sán tó bá ọ̀rá fọwọ́ tọ́ mi díẹ̀ díẹ̀ kò ní sẹ́jẹ̀ rárá mi mọ́ kò ní sẹ́ gungun lọ́jọ́ òní sí mọ́. kò ní ìdíkan fọwọ́ tọ́ yín o tábà fi ẹnu fẹ̀yìn látẹ́gùn lásán. wọ́n ti rà wọ́n fi ẹnu fẹ̀yìn látẹ́gùn. àìkú bọ́ọ̀lù ẹ̀kọ́ kò lè àfi mi sáré kọ́ parí lórí kọ́mọ̀tò èrò pọ̀ èrò pọ̀ ní tẹ́rìtì tí fi bá mọ̀ fọ̀fà. lọ́dọ̀ wọn ní tẹ́rìtì wọn bàbá bàbá wọn bá dé gbogbo ojú agbódà ha ọ̀dà ló dé yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n wá wọ́n wá dé wọ́n. ah no ṣèlú fídíò wà wọn wọn ìjọ yẹn ìjọ yẹn la àtúwàtú fún yín ní award bẹ́ẹ̀ni ní presence wọn a tún fún yín àwọn táwọn kan àwọn táwọn kan tí tí tí wọ́n fẹ́ para wọn lé lórí ẹlẹ́mìí ẹ nínú àwọ́dù yẹn ẹ máa tá a kọ síbẹ̀ ni mo ní defender of Islam ẹ ti a ti sọ̀rọ̀ àwọ́dù yẹn ti pẹ́ mo dẹ̀ ti ní àbá Saidi tá a bá fún yín láwọ́dù yìí gan a ṣàbùsí síwájú ọlọ́run àbí so ìgbà tí bàbá tún wá ń lọ bàbá ńlá ti tún padà wọ́n ṣe bèmí lọ́wọ́ tó wà náwó pé Saidi gba ọwọ́ for the second time tá a bá nígbà kọ́kọ́ ó wà accidental ó jẹ́ mistake ẹ̀ẹ́dì náà tún jẹ́ mistake kò lè wà accidental it was it was deliberate. deliberately ẹ má jẹ́ sòyìnbó burúkú jàre. done deliberate. ẹ ti gbà deliberately done. <laughs> so abẹ́rẹ́ ah, ni so professor yìí ní tí bàbá lówòrò ṣe ní tí ṣe kàjàní mi dìbò ìlú ṣe ní tí máa mọ̀fà ṣe àtúwárí obìnrin alájà wa kàfílà káúlà wọ́n wá display maturity òun wo program yẹn lánàá I became emotional hmm. ẹmọ tó ẹmọ ẹmọ tó kọ́kọ́ mi lára alájà kàfílà káúlà mo rí wọn ní hajj tá a jọ yọ̀ ọ́ rà. This was somebody. Yes, a ní yọ̀ wọ́n rà. Mo wò wọ́n, mo wò wọ́n, mo kàn wò wọ́n. Bí mo ṣe ń yọ̀ máwọn èèyàn mi lè yọ̀ wọ́n wọn. Ẹni kí ló fà á? Torí gbogbo tó wà nílẹ̀ náà ni Yorùbá bọ̀, àwọn bàbá wa ní Yorùbá wọn ní arẹ́mọ́jà kan ò sí. Torí wípé níjọ́ kìíní àná, Alájà Káúlà wá sí Lòbù. Àyín tó ṣẹlẹ̀ Lòbù ò dá níjọ́ náà náà. Because lórí kéèsì Ah, Hajia Mansura ni but ṣé mọ̀ ìjà bí onídòwe tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò sí láyé àfikún náà kó ṣàánú wa lẹ́nìí lẹ́nìí mo láyọ̀ láti sọ fún gbogbo ayé tó ń gbọ́ mi àwọn èèyàn lè wọ́n ti gbọ́ kéèsì kéèsì Mansurat Babatunde ex-wife àbúrò mi láti early January ni mo ti withdraw kéèsì yẹn kúrò ní kóòtù. <laughs> èèyàn kan ṣoṣo tí mo sọ fún náà ni àbá yẹsà lónàkà. we don't even inform any member of my family ọjọ́ tí mo lọ withdraw case yìí sheik mashood kọ́bí léke yẹsà lónàkà ni mo sọ fún mo ní aláàjì yẹsà lónàkà mo ń sọ fún àwọn ministry ní ìsìn báyìí náà wípé ẹ lọ withdraw case Mansura so mi ò ní àní adépọ̀jù family ò ní ẹni kèsì kankan against consular àti babatunde mo fàsìkò yìí sọ fún gbogbo ayé kí wọ́n gbọ́ àwọn tí wọ́n máa ń dá àwọn tí wọ́n àbàtì ìmọ̀ kí wọ́n tètè mọ̀ báyìí àwọn tó bá fẹ́ forí sálẹ̀ ká forí sálẹ̀ àwọn tó fẹ́ bá mi fẹ́ ká bá jẹ́ yẹ́ẹ̀ síbẹ̀ ẹ̀kọ́ wa ni mò ń lọ Mansoura ni alájà Kaola gbé lẹ́yìn wá sí lùbù tá a fi gbà nígbà yẹn lálẹ́ now ìgbà tí àwa wà ní abẹ́ tam àfáwọn amòdáṣẹ́ abdulhakeem oníyàwó mẹ́ta wọ́n wá wọnú ilé wá bá wa lábẹ́ tẹ́ǹtì tá a dúró sí wọ́n wá sọ fún wa wípé malam mo ṣe bá alájà kàólà sọ̀rọ̀ tán nísìnyí àwọn onítẹ̀mí bá rí wọn mi ò mi ò oníyàwó mẹ́ta ní malam ìyẹn dáadáa làlájà kàólà ìyẹn dáadáa làlájà kàólà ní tó wá ṣẹlẹ̀ nílùú nígbà táwọn ṣe condolence visit sí mi àti nǹkan display ẹ dákun nǹkan méjèèjì these two actions yìí ó vindicate ti àfáàwọ̀ oníyàwó mẹ́ta. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó kọ̀ǹpáàmù tí oníyàwó mẹ́ta sọ wípé èèyàn dáadáa ni alájà kàfílà káúlà. now alájà kàfílà káúlà wá wá sí lòkù ẹjọ́ nígbà tí ajá kàfáyà ṣaláìsí ṣó yẹ ká làjà kàfínà pé. láíláí kò yẹ kó pè rárá rárá. But he displayed that maturity and sincerity of intention as a good Muslim. Nígbà tí bàbá mi ṣaláìsí, ṣó yẹ ká làjà kàfínà wá sí lòkù. Kò yẹ kó wà o ẹ dákun torí Ọlọ́run alájà kàfílà wá sí lògùn àwọn kan sì ti fẹ́ para wọn ní lórí pé visitation yẹn the condolence visit why did alájà kàfílà why did he do that why did she do that but alájà Kafila ò ní ṣàìmọ̀ ṣe yẹn torí pé yàn dáadáa ni bí alájà Kafila, ṣe dé bí wọ́n ṣe dé báyìí wọ́n gbé fóònù fún mi wàláhì i never expected barrister adébọ̀wálé barrister ismail adébọ̀wálé to call me i mm. never expected his call hmm. lẹ́ni tó jẹ́ wípé lẹ́ni tó jẹ́ wípé àwọn wọ́n rà sixty wọn láti fáìlì àwọn cases against, against me Good. in support of Jamiu Adegunwa. Mm. Àwọn náà fàìdí gbogbo àwọn FHR FHR FHR kódà wọ́n kọ lẹ́tà in favour of Bankole. Bẹ́ẹ̀ni. Wọ́n kọ lẹ́tà in favour of Jimoh Bankole lẹ́ni tó dìfẹ́ bàbá mi tó ní bàbá mi ẹlẹ́bọ ni Ọlá Yusuf ẹlẹ́bọ ni bàbá rẹ̀ ẹlẹ́bọ ni. Àwọn náà tún wá kọ lẹ́tà this man displayed in fact mi ò tí ì bẹ́ẹ̀ rí lọ́ọ̀yà tó ń ṣe kéèsì kéèsì yẹn ó sì bá mi sọ̀rọ̀ wọ́n wá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù as if nothing is transpiring. bẹ́ẹ̀ pé kọ́kọ́ ṣẹlẹ̀. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n tún wá ṣàdúrà fún mi wọ́n ṣàdúrà fún bàbá barista Ismail Adébọ̀wálé ẹ̀ ní máa padà sí aburú. àmín yàrá o. Kudus ẹ̀ ní máa padà sí ìdálá ìdá. àmín o àmín o. ẹ̀mí ìdènà bá mi sọ̀rọ̀ kó tó di bá alájà kàfílà kúrò hmm. alájà kàfílà wa ń wá sí lòbù condolence visit bí mo ṣe rí wọn ọmọlálàjà gbogbo tó wù kó wà láàrin wa pátá ìjà ni o gbùngbùn ni o wọ́ọ̀ ni o ogun ni o fracas ni o ó dópin lénìí ó sì dópin náà bí mo ti ń sọ yìí. ilé ìpẹ́wà alájà kàfílà wá lé nǹkan tó ń pè ní exemplary conduct mm. for people to see. láti kẹ́kọ̀ọ́ láti lè gbúgbà bẹ́ẹ̀. wọ́n wọ́n wọ́n tí wọ́n ṣe oh my God ṣe rí ṣe rí èmi ni mò ń sọ fún everybody wípé àwọn tá à ń bá fa wàhálà yìí látòrí Mr Stinker ni o látòrí bàbá sọ̀bẹ́sẹ̀lú ni o látòrí Mr tìkàbọ̀dí ni o tó lòun tó tìkàbọ̀dí àwọn èèyàn mo ní ẹ jẹ́ ká fún wọn ní iná ń pè ní total and absolute silence ká máa wò wọ́n ran ká má dàbí ẹlẹ́dẹ̀ẹ́ kámọ́ dàbí wèrè tán kásù ẹ̀ tó wá ń sáré tó ń sá eré tẹ̀lé wèrè ẹni tán kásù ẹ̀ tó wá ń sáré tẹ̀lé wèrè ni wọ́n wò ó ń gẹ́ ti di wèrè. bẹ́ẹ̀. mo wá jókòó kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé ẹni tó bọ́ síta tó ń sọ fún gbogbo ayé pé Yusuf dá wàhálà lẹ́sílẹ̀ nú ẹ̀sìn láti tó ti ń ṣe wáàsí lẹ́yìn àwa àti àwa Christian láti gbọ́ra wáyé tó sì pèrè láàfáà tó pèrè ní olórí ìjọ ṣé ẹni tó ń ṣe yẹn ṣe ni yóò àmọ́ bá sọ̀rọ̀ láti ọmọ exchange work words on, on social media àní hmm. mm. precious time wa àní energy wa àní resources wa láti lè lò fún nǹkan míì nínú ẹ̀sìn mọ́ ṣẹ́ni tí ń bọ́ ta tí ń sì ń bá gbogbo ayé sọ wípé Yusuf Adépọ̀jù gba two million naira ẹni tó ń fa allegation kàmí pé mo gba two million lọ́wọ́ ẹ̀ gan ò jáde kò bọ́ ta àwọn tó ń bá sọ two million naira gan wọn jáde wọn ò ta you can see bá a rán ni níṣẹ́ irú àfitọ́mọ jẹ́ ó fi hàn pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu àṣìlè lèèyàn ti gbọ́. tó tú ọlọ́run. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ àṣìlè ni ó sọ fi hàn ẹ mọ̀ pé ọmọ ọmọ náà ọmọ tí ẹni tí kò bá lẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti jáde pé ìwọ lọ́mọ sọ̀rọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ jáde hmm. ṣerú àwọn yẹn la máa wá ṣẹ́tù sí wípé ká máa fún wọn lésì àbí ẹni tó sọ wípé àjàgídíjàgídí mi ń fò Yusuf Adépọ̀jù ní pẹ́ kù kò ní pẹ́ kù ó ti gbọ́jọ́ kù ó ti gbọ́jọ́ kù ṣé yẹn ni màá máa dá lò lórí social media abẹ́ni hmm. tó sọ wípé ó máa Yusuf Adépọ̀jù tó ń pè tó ń sọ tó ń pòwó wípé àwọn fámìlì wọn máa ṣí igbá wọn máa sọkùnrin wọn á ṣí igbá bọ́bá léèyàn ṣí igbá èèyàn kú nìyẹn ṣé ẹni tó ń ro kúrò yàrá ẹnìkan kọ orin kan fún mi lánàá nínú àwọn tájẹ́ fámìlì tó sọ̀rọ̀ yìí ni <laughs> ṣé kí n kọ orin yẹn ó <laughs> orin yẹn náà fọ́nì ó wà malawi wọn ò ṣe tán ikú ìwọ ò ṣe tán ikú ẹni bá lu kúrò ẹ o kó máa nìṣó lọ́rùn àwọn ò gbọ́dọ̀ ronú kú síyàn we are muslims and we have to display the Islamic us àbí ẹni tó wọ sùsùn tó ní ẹwẹ mọ káwọn èèyàn gbọ́ public lè pé ẹwọ ká yìí o èmi máa òun máa ń tì ká yìí bọ ìbí ìyàwó tó dẹ̀ sọ fún gbogbo ayé publicly someone with ah alájà kaula kò ní bàjẹ́ fún wọn wọ́n ní spoken english zero arabiya zero yorùbá náà kò dámọ́rán and is somebody that creates crisis up and down you cannot be fighting thousands of people at a time you will fall. so kọ́nà kó bá mi ṣe dáadáa fún alájà Kaola fún táṣì yìí o ah, bàbá wa barista Adébọ̀wálé may all my Allah continue to be with you. màmá tí wọ́n á jẹ́ màmá fún bàbá wa barista Ismail Adébọ̀wálé ah, ìyá dáadáa ni màmá yìí ẹ̀gbọ́n tí Yorùbá sọ wọ́n ní bí tí ò bá gbọ́ yìí kẹ̀ inú òkè ń bàjẹ́ bí alájà kàfílà ṣe ń ṣàdúrà fún ìyá yìí wọ́n mọ̀ pé ìyá dáadáa ìyá àlùbáríkà ni ìyá yìí àmọ́ àwọn àwọn tí ìbínú Ọlọ́run ti wà lára wọn tí ò tí ì parẹ́ hmm. àwọn yẹn ni wọ́n lọ sẹẹtì màmá hàn ó dàbí àwọn obìnrin méjì kan lóṣogbo mi ìfẹ́ dárúkọ wọn tí káàbọ̀ dé àwọn obìnrin káàkiri tó tó tó tó tó ní kí wọ́n lọ máa dìféèmù mi ká lọ máa dìféèmù àbúrò mi ká máa dìféèmù fámìlì wa àwọn obìnrin yẹn mo padà foríjì wọn tí mo bá ń ka iye àwọn tá a padà ṣàforíjì fún tèmi náà fi ju alájà kàfílà kàfílà báyìí wọ́n pọ̀ àwọn obìnrin méjèèjì yẹn á wìdúrà ẹjọ́ wọn kò ní court àdèṣà foríjì fún wọn bẹ́ẹ̀ náà la ṣe fáwọn eléégún ẹ̀rìn mẹ́ta bẹ́ẹ̀ náà la ṣe fún mórítà láògùn fẹ́mi páàtù ní bẹ́ẹ̀rì bí sí ti kéèsì tó ń padà torí wípé àwọn nǹkan ti ń ṣe bẹ́ẹ̀ la ṣe fún baba ládò bẹ́ẹ̀ la ṣe fún ibà ṣègùn anaconda bẹ́ẹ̀ ni mo ṣe fún awíkóńkó bẹ́ẹ̀ ni mo ṣe fún jackman bẹ́ẹ̀ ni mo ṣe fún yes yes adonaka even etí èyí tó ní èyí tó lòun fẹ́ ṣíná fáwọn fámílì o Mr Stinker bẹ́ẹ̀ ni mo dáríjì ní twenty twenty pẹ̀lú case tí mo gbé lọ sí court twenty nineteen n ló fa retraction tó ṣe pé i kìíní kan usaz Jamiu Adégúnwà tí wọ́n ń sọ lọ tí ń sọ lọ tí ń sọ lọ ó ló ó lé láyé láyé o ò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ òun mọ̀ pé òun ṣàbòsí òun mọ̀ pé òun sọ òun ṣe àìdá hmm. kó tó di pé kó tó di pé wọ́n á tún lé wípé òun fẹ́ bá mi fi support ẹ̀ afáwa saheed ìtẹ́ẹ̀tù ìtẹ́ẹ̀tù padà sọ pé ẹ fẹ́ báyàn fi support ẹ̀ ọlọ́run àdẹ́wò yẹn ò ní ṣẹlẹ̀ sí láyé. àmín ni àlá ọlọ́run ní tó ṣẹlẹ̀ sí mi o. ẹni ẹni tó bá lòun fẹ́ báyàn fi support ẹ̀ ayé ẹni yẹn ti bàjẹ́ kódà tí ò bá sọ̀rọ̀ àlìkíyàmọ̀ ló bàjẹ́ <laughs> kò ní nǹkan kan tó fẹ́ fi pọ̀ tiẹ̀ kódà kò sọ pé òun fẹ́ fi kóòtù pọ̀ tiẹ̀ kò sọ pé òun fẹ́ fi kíní kan èṣù pọ̀ tiẹ̀ èṣù á máa ṣe tó dání. ẹni tó bá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ ẹni tó bá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ èṣù náà ní ọ̀nà ọba tiẹ̀ jẹ́ ọlọ́mọ ọba tiwọn jẹ́ abẹ lọ́hùn gbogbo àwọn wọ̀nyí náà tá à ń sọ̀rọ̀ wọn kò tó ṣẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní bá wa yí wọn padà bọ́lá bá ti lóò yí wọn padà ọlọ́run àṣeyí òwú ni kò yí wọn padà náà nìyẹn kò sẹ́ni tí wọ́n mọ̀ ọlọ́run àmọ́ ọlọ́run má bínú sí wa. Afawa Said Shitu, you have you have done very well. You have done very well. You have done very well. Alájà wa Kàfílà Kaula àpàdà sí ní dé bá wa Kàfílà Kaula gbogbo aburú ọlọ́run I respect her much. In fact, she displayed that maturity, that sincerity of intention, and she laid an exemplary conduct, a good character for people to see. Bẹ́ẹ̀ni. Iyì tí Alájà Káólà wá gbà lẹ́nu àná máàárọ̀ yìí àti tí ó máa jẹ́ iyì lọ. Ah! Forever and ever, amen. Ẹ wá wo comment, ẹ wá wo comment. In fact, I became emotional. Ìyàwó ṣe tẹ́lẹ̀ tálájà sọ pé àfáà Ṣáìdì kódà bọ́ bá ṣe retraction lórí àwọn ọmọ mi, ó ṣe kò ṣe mo yọnu sí ẹ. Wàláì. Ah, Wàláì. Ah, ẹni tó ń pè mí, ah, Dr. Alifulani ń pè wọlé. Yéé dr alifọláni náà ń pè wọlé à ń gbọ́ yín málàmù o à mi gbọ́ málàmù ẹ gbà mí ẹ gbà mí i want to join okay ẹni sùúrù ẹ jẹ́ kí málàmù parí ọ̀rọ̀ wọn tán dr alifọláni ẹ ti jẹ́ kí málàmù court máa gbé. Dr. Alifulani náà wọ ilé malam ẹ sáré parí ọ̀rọ̀ yìí pé Dr. Alifulani náà ṣe láti pè wọlé ṣé kí n kọ́nẹ́tì wọ́n mọ́ yín ni. ẹ eh, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ kan alájà kàfílà wọ́n ṣe àforíjì fún yín unconditionally. bẹ́ẹ̀ ṣé wọ́n dàbí ẹnìkan tó sọ wípé bí n bá tẹ̀ ṣàforíjì o yóò kóòtù kóòtù ló ti wá ṣàforíjì o. wọn sọ bẹ́ẹ̀. of course ní táwọn yẹn ń sọ yìí àwọn náà mà láti àná lọ káàmpù àwọn doses káàmpù àwọn alábòsí àwọn náà fìlì ìtì báyìí láti àná lọ mi ò ní jáyé síta lórí social media. ẹ pé sheik alifulani wọlé ẹ jẹ́ kébì kọ́ọ̀tù kí n fẹ́ lómi láàyè ká sọ̀rọ̀. tó ẹ ṣe ó pọ̀ sá ọlọ́run àdúpẹ́ fún yín sá. ọ̀rọ̀ ẹ jẹ́ ń pe dr Doctor wa bóyá wọ́n fẹ́ join papọ̀ mọ́ malam yusuf <coughs> lórí conference ni kò yé mi. naam salaam aleykum sa. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ṣé dáadáa lẹ́wà. a dúpẹ́ fọlọ́n bàbá. alhamdulilayi alhamdulilayi rabbil alamin mo kí gbogbo ẹni tó wà lórí programu yìí ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ alájà wa ìyá wa màmá wa Ummul Muminat alaja wa Kafila kaula lórí fídíò tí wọ́n ṣe lánàá inú inú mi dùn púpọ̀ lórí ẹ̀ torí pé nǹkan tá a fẹ́ nínú Islam náà lélẹ́yìí láti ilẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bàbá Zahidi èyí tá à ń jọ ń fà láti ilẹ̀ náà ni pé ẹ̀sà mi kà pẹ̀lú gbogbo àwọn èèyàn ọlọ́dẹ sọ eléyìí tẹ́ ṣe láàárọ̀ yìí ní ẹlẹ́kẹ̀ẹ́ wàá. méjì ẹlẹ́ẹ̀kẹwàá ó ti yé but alhamdulilah ẹwà tí wọ́n á jọ torí ọlọ́run no matter tẹ́lómi ò bá wa gbé jáde tẹ́lómi ò bá wa sọ ẹ má fẹ́ anybody lísì kankan mọ́ ká jẹ́ kí islam ilẹ̀ yorùbá kò sinmi. No. Mm ká jẹ́ kí islam ilẹ̀ yorùbá kó sí ni gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá bàbá wa yìí kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ ká kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ fún gbogbo wọn lápapọ̀ ọ̀la títú pọ̀ ọlọ́run ọ̀la agbára ẹ̀ ní hajj eléyìí tá a lọ yìí bàtà wà ní Mínà ẹni náà kan fọwọ́ kọ́ mi lọ́rùn ni ah, mo wá níta ni èmi ò mẹ́ni yẹn tó bá ní ẹni yẹn ń ṣe mo máa mo ní mi ò mọ̀ yín sà olóòn ní barista adébọ̀wálé ọkọ̀ alájà káfíńlá tó ọlọ́mọ ní àṣàjọ ya fọ́tò inú wọn dùn kò tí yé adúpẹ́ fọlọ́run kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ fún wọn kó má bàjẹ́ fún gbogbo wa náà ah, kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀ kọ́lọ́ ń kó gbàdúrà wa mo dúpẹ́ fọlọ́run ní tèmi ń fẹ́ náà ní padà wá ń ṣẹlẹ̀ yìí o kí tí mo fẹ́ láti ilẹ̀ tí mo fẹ́ láti ilẹ̀ náà ní padà wá ṣẹlẹ̀ yìí tí mo pariwo láti ilẹ̀ gbogbo ẹja àdùwà lórí the same page ká kálukú wa ká dúró lójú kan náà ká má bára wa já ká má fa wàhálà kò sóòkọ tí wọ́n pè mí kò sóòkọ tí wọ́n sọ mí but alhamdulilah èmi ò wò bẹ́ẹ̀ o hmm. àìwò bẹ́ẹ̀ náà ní wọlé gbogbo ìjókòó náà yanjú ó bá yá gbogbo èyí tó kù náà ló máa yanjú. ẹ ó dọ̀ dr alifulani o dr. naam. torí èèyàn kan ó dà pé èèyàn kan pò wọlé ló fi kọ́ọ̀tì à ń gbọ́ yín. wọ́n máa wá kí peace kó wọ́n á pè é lálábòsí wọ́n á kò sórúkọ táwọn ní pè wọ́n sáà ní wò bẹ́ẹ̀ títí títí títí cpc ló padà kúrò náà ni àwọn adúpẹ́ pé n bá ń dà fún láti jọyìn tá à ń dúró fún kó ṣẹlẹ̀ náà ni wọ́n ń ṣẹlẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí èmi àti aṣíwájú aṣíwájú alhaji musa ọládẹgbọ a sọ̀rọ̀ lálẹ́ àná lápàdà tí wọ́n pè sóbi prógáàmù alhaji àtàkùnà kàrínà tán wọ́n ní nǹkan tá à ń sọ kó ṣẹlẹ̀ náà ni gbogbo fi ń ṣẹlẹ̀ yìí èyí tó sì kù náà ọlọ́run ó jẹ́ kí ó parí alhamdulilayi alájà má bínú orí ọlọ́run gbogbo ohun tí àpá àṣàyè ti bá ṣe ẹ ti lè foríjì wọn ẹ bá foríjì náà jalè ọlọ́run foríjì náà o èmi ló kọ́kọ́ foríjì àpá àṣàyè torí ọmọ wa náà ni ọmọ wa ni ọmọ wa ni. ṣé dadijọ́ ló ń jàmàlà rẹ àtàdíjọ́ sẹ́mu. wọ́n ẹgbẹ́ wíwẹ̀ mi àti ẹ̀bùn lèmi àti ẹ̀bùn jàmàlà ẹ̀bùn lèmi àti ẹ̀bùn jàmàlà. ẹ sọ pé mi àti yóò ti jọ lọ jẹun rí ẹ sọ bẹ́ẹ̀ wàláyé ni àti ògùn bàmàlà ẹjẹ ní àmà àti bàmàlà. ló bá ṣe tán lórí programme àbọ̀ lórí púpọ̀ ìsáré nà ẹ̀ bí. kàlẹ́bí ẹ̀ka wà fún ọ̀gbìn mi báyìí mi ò báyìí bí tí mo ti nà yẹn fún mi mo gbé tú ọ̀la wa. gbogbo àwọn gbogbo àwọn àlùfáà wa tó kù náà láwọn àfáà sún náà ká má bínú orítọ́ ọlọ́run ọlọ́run yọrí gbogbo ọlọ́run gbàdúrà ọ̀ ọlọ́run alẹ́kọ̀ọ́ ara mọ̀ tó bá wà káàkiri wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ẹ ṣé púpọ̀ dókítà wa dókítà wa dókítà Alifulaini ọlọ́wà bá mi dúpẹ́ fún yín ìdáwọ́lé yín kọ́lọ́dún máṣá ìjọyọrí sí dáadáa ọlá aláhàúlà wàlá quwwata ìlà abilà ìlà lílà azim ọmọ mi kan pè mí mo mọ tí òun pè mí fún ẹ má bínú torí Ọlọ́run wọn ní báwọn pèèyàn ní Nàìjíríà ni kọlọ mọṣá ìṣíjú ọ̀nà wa anyway ẹ n tá à ń fẹ́ kọlọńjọ bá wa ṣe fún yín alájà ní dáadáa ìta àfẹ ọlọ́njọ má fi ṣàdánwò fún yín àti gbogbo ẹ̀yin brothers wa sisters wa gbogbo ẹ̀yin àfa wa torí Ọlọ́run ẹ má bínú àtẹ̀yin àfa wo ní súnà àtẹ̀yin àfa wo ní súnà náà yìí tó bá fi sọ̀rọ̀ tó bá bẹ́ẹ̀ náà nu ẹ má bínú torí ọlọ́run a lè rìn kórí má mi ọlọ́run náà ló ní wà tẹ́sìmọ́ bí abúlé láì jẹ̀míyá wọlé akàfàrọ́ kù ọlọ́run ní gbogbo àjọ gbá òpó ọlọ́run mú papọ̀ ká má pinra wa yẹlẹyẹlẹ gbogbo ala máa fojú àwa rẹ tó ẹni tó jọ èṣù ń sìn èmi ni gbogbo ẹyẹ ń pèrè wá ah, èṣù ní oníwàhálà ní oníjọ̀gbọ̀n ní onífìtínà ní gbogbo àmàlẹ tó jésù ń sìn ẹ wo èṣù o ẹ máa wẹ tó ń dá wa lálẹ́ o torí lájọ tí mo jọ tí mo kọ́kọ́ ṣe fídíò jáde tí mo make apology falaja kaola láwọn kan ti sáré lọ gbé jáde wọ́n ti sáré lọ ń kọ síbẹ̀ pé ah ó ti bú alaja kaola rí ó tún sọ báyìí ó tún sọ báyìí pa yín Gmoney ló ń pè yìí Gmoney mò ń bọ̀ mò ń bọ̀ Gmoney o lọ ti sáré gbé jáde pé ah ó sọ báyìí ó sọ báyìí pa yín alaja kaola wà wo gbogbo yẹn nínú ọ̀nà yẹn ọkàn wọn gbogbo èbú tó bá léwu kò ti kú tẹ́ kò kan àwọn gbogbo ìjà tá a bá ti jọ jàre kò kan àwọn gbogbo ìtẹ́yìn wa lọ ń gbé jáde kò kan àwọn ẹ wo ṣó yẹ kẹ́ tún ṣe bẹ́ẹ̀ yín alábòsí ṣó yẹ kẹ́ tún gbérú ẹ̀jẹ̀ ni ẹ máa gbé ẹ máa gbé jáde lọ wàhálà sí ni ẹ salamu aleykum abarakatu jimoh few minutes mo ní o. aleykum salam mi fẹ́ kí ọ̀rọ̀ dr alifulani lẹ́yìn ni. ẹ ẹ ń gbọ́ mi. pé mi àti wọn ò jọ lọ́jà máa la inú mi dùn pẹ̀lú bí àáfàá àlìfùlà ní àwọn ọ̀rọ̀ tí ń gbọ́ lẹ́nu wọn inú mi dẹ̀ dùn pẹ̀lú program tàlàjà kaola tó ṣe lánàá ṣe rí mùsùlùmí lẹ́bí bòdì kò sí nǹkan téèyàn kan fẹ́ fi ìjà ṣe ọlọ́run ti tó ní kálukú a máa máa ṣẹra wa àdẹ̀wọ̀n máa forí jẹra wa ni kò sí nǹkan tá a fẹ́ gbà bẹ́ẹ̀ ṣẹ́rà lẹ́jà kaola ìrí tèmi rà lájà Kaola alájà Kaola ẹni tínú ẹ tètè máa ń yọ síyàn béèyàn ṣẹ ni alájà Kaola òun ṣe pé bóyá kóun báyàn jàjà àtijú padé àgbóyébíà ó dìgbà tó bá kú o ó dìgbà tó bá ṣe alájà Kaola òun ṣe wé èèyàn bẹ́ẹ̀ àtìgbà tèmi ti láìka alájà Kaola àtìgbà ọmọ bíi tùràtì yẹn tẹ̀dẹ̀ tú gbogbo àṣírí yẹn síta fún wọn gbogbo àwọn ọ̀rọ̀ tèmi ń gbọ́ lẹ́nu alájà Kaola mi sí rò pé ah alájà Kaola èèyàn ni èyí tálájà Kaola wá ṣe tó kù díẹ̀ káàtó ni èyí tó tún wá lọ gbé yín lọ́kọ̀ọ̀tù. wọ́n ti ṣe no no no no no G-Money no no no no ẹ má padà sórí ọ̀rọ̀ ẹ ẹ má padà sórí ọ̀rọ̀ ẹ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yìí. ẹ mi ò kàn sọ mi ní kò ń ṣàlàjà ọ̀rọ̀ tó ń sọ náà àwọn ẹgbẹ́ nǹkan tó lè jẹ́ kan láǹsọ jáde lẹ́nu. bẹ́ẹ̀ni kò sí nǹkan tẹ́ lè ṣe fáwọn láyé táwọn tún lé nítorí pé kí ni èèyàn tó yàyàn níbi ewu tẹ́lẹ̀ ti dùn nǹkan tí ò ń ṣe tiẹ̀ mọ́ tẹ́lẹ̀ ti dùn nǹkan tí kó dẹ̀ jẹ́ pé everybody wá ta kété àwọn tó lọ bọ́ ọmọ olóyè. ọbẹ̀ bàbúgbò jẹ́ o àfàdùláì ẹ má pe fóònù mi abdullahi engineer ẹ̀yin náà ẹ wo ìfowópamọ́ gbogbo nǹkan tí ń gbọ́ lẹ́nu dr alifulani wà láì eléyìí yóò bá bu yín eléyìí yóò bá yín gidi ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ kó ṣe ti wọ́n náà. bẹ́ẹ̀ni. kó ní kálukú máa ṣe tiẹ̀ eléyìí yóò bá gbé kinní kan jáde tọ̀hún ò bá gbé kinní kan jáde kò bá ní à ẹ wo sórí nǹkan tó sọ ń pẹ́ sórí nǹkan tó sọ ẹ fi wọ́n lé ẹ ṣe bí ìgbà tó jẹ́ pé wo mi rí nǹkan tó bá ń rìn ní kẹgbẹ́ jáde àwọn kan wà ọ̀n fẹ́ jẹ́ kí gbogbo kíní parí kí ló dé mùsùlùmí ni gbogbo yín pera yín náà káwọn èèyàn máa sọ pé ìjà yìí à àwọn ò ní jẹ́ kó tán o àwọn ò ní jẹ́ kó kí ló fẹ́ gbà bẹ́ẹ̀. kí ló fẹ́ kò yé wa o. ẹ̀yin náà wo Malam Yusuf àti Jamiu Adegunwa kò jẹ́ kí Alhaji Jamiu Adegunwa náà jẹ́ kí ìjà ẹ náà lọ tó tó bẹ́ẹ̀ yẹ kí ló dé lórí kí kò yé wa o ẹ dẹ̀ pé ráyìn àwọn tá a tẹ̀ kéwú tá a ṣe kéwú yìí gan-an anẹ́mí ìdarí jù. bẹ́ẹ̀ ni. kò jẹ́ kó máa lọ báyìí náà mùsùlùmí ní gbogbo wa nǹkan tó bá wà lẹ́yìn ẹ̀yìn Malam Yusuf Jamiu Adigun wa náà kó ṣètù ẹ̀. bẹ́ẹ̀ ni. àmọ́ èmi èyí tèmi rí Malam Yusuf tó bá fẹ́ ṣètò Malam Yusuf rẹ́dì láti gbà àmọ́ Jamiu Adigun ò lè rẹ́dì kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí dẹ̀ lẹ pera yín. bẹ́ẹ̀ni. láti ráwọn àgbàlagbà náà nú ẹ̀sìn táwọn kan náà jáde pé alájà kálà kò jẹ́ kó lọ kí mala yusuf torí bàbá wọn kú kò dáa kí lẹ fẹ́ gbà ń tẹ̀yìn àgbàlagbà àtẹ̀jẹ́ àgbàlagbà nú ẹ̀sìn. alájà kálà làgùn bá tẹ̀ lọ́dẹ̀ kálù jẹ́ kó sọ pé ó jẹ́ kẹ lọ́dẹ̀ ó jẹ́ kẹ lọ ṣe kò dáa. kí tó o bá lọ bẹ̀ oyè tán jẹ yẹn kò nítumọ̀. bẹ́ẹ̀ ni náà tí o bá lọ bẹ̀ ẹ̀yin àgbàlagbà dẹ̀ jáde ara àwọn àgbàlagbà náà tó jáde nàtọ́ ni ó yẹ kó pè lórí fóònù kí ló lọ ṣe ń bẹ̀ ẹ̀dẹ̀ ní mùsùlùmí ni ẹ̀dẹ̀ náà fa onímọ̀ ní. dájúdájú ẹ kì í ṣàfà ẹkọ ń pera yín láǹfààní ẹ nǹkan kan ọmọ ìyá méjì gan ò lè lọ máa jà kó gbẹ́jọ́ wá síwájú yín kí lè fẹ́ dá fún ẹ̀yin tí nǹkan bẹ́ẹ̀ yẹn ti ń bọ́ síta lẹ́nu yín. so G-Money mo fẹ́ pa ojú ètò òjòjò pé mo ní láti sáré bá wọn pèèyàn ní. ẹjọ ẹjọ ẹjọ ẹ máa round up ń sìn kó ṣe rí mùsùlùmí kan náà ní gbogbo wa ẹjọ ń torí tọ lọ́hùn ẹjẹ kí fíìsì rèé abasaide ẹyin lèmi kò máa bá ṣe ètò ìjó ìtọrọ abasaide ṣètù èmi kò bá jáde lẹ́yìn ó ní kinní kan òun gbé kinní kan jáde abasaide ṣètù ẹ jẹ́ kó ní kálukú wọn máa lọ́ lọ wọn. bẹ́ẹ̀ni. kó máa ṣòṣì wọn tó wáyé ọmọ abọ́ lòun bẹ́ẹ̀ mi ní sọ jù báyìí lọ sàlámọ̀ lè. mo láìkè ọ̀rọ̀ tí jimoh ní sọ yìí ẹni tó bá ń ṣòṣì ẹ kó máa ṣòṣì ẹ lọ òṣì tó bá lóun kò fẹ́ ṣe wọ́n ni jó bàjẹ́ fún yín